على نبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته إن شاء الله تعالى ما تسواجنين كلمة الصباح عندنا money admonition يعني سيلين صلاة الصبح أديك عديسي sí ẹlẹ́ẹ̀kẹfà la máa kà lónìí inṣàlá ọ̀tá rẹ̀ mẹ́lẹ̀kẹfà ẹni àdìsẹ́ lẹ́ẹ̀kanúnú tírà two hundred golden hadiths from the messenger of Allah tí àwọn darussalam tí wọ́n kọ abdulmalik mujahid olùdarí mudiru wọn bẹ̀ ẹ jẹ́ ká rìváìsì ẹ ká ṣe àtúnyẹ̀wò àwọn àdìsí márùn-ún àkọ́kọ́ ẹ jẹ́ ká jọ kà pọ̀ àdìsí alákọ̀ọ́sọ pé kí ni àdáàlù àrẹ̀lẹ̀kọ́ ìrì káfà ìrì lẹ́ẹ̀kan sí àdáàlù àrẹ̀lẹ̀kọ́ ìrì káfà ìrì àdífẹ́rẹ̀ kejì ìnámẹ́lẹ̀ àmẹ́lù bìníyàt wà ìnámẹ́lẹ̀ kò lè múrí ìmànáwà ẹlẹ́kejì ìnámẹ́lẹ̀ àmẹ́lù bìníyàt wà innama likulli imri'in ma nawa àdísẹ́lẹ̀ kẹta inna Allaha la yanzuru ila suwarikum wa amwalikum walakin yanzuru ila kulubikum wa a'malikum lẹ́ẹ̀kan sí inna Allaha la yanzuru ila suwarikum wa amwalikum walakin ينصر إلى قلوبكم وأعمالكم حديث ذلك يعني يا أيها الناس توبوا إلى الله فإني أتوب إلى الله في اليوم مئة مرة يا أيها الناس توبوا إلى الله فإني أتوب إلى الله ìdèyà omi ni àtàmà ọ̀rọ̀ ti Inna iná yakubalu taubatale abudi malam yogorgir Inna lọ́ha yakubalu taubatale abudi malam yogorgir so a máa máa fọlọ nọmba yìí báyìí ẹ̀dísẹ́ ti ṣe ẹlẹ́ẹ̀karùn tíra inshallah yìí máa máa dákọ̀ àdís nọ́mbà nù two àdìs ما فطري من كان يؤمن بالله واليوم الآخر من كان يؤمن بالله واليوم الآخر من كان يؤمن بالله واليوم الآخر تجكك من كان يؤمن بالله واليوم الآخر لا كنسي فليقل خيرا فليقل خيرا يخو قف قف يأكل فليقل خيرا فليقل خيرا من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت أو ليصمت أو ليصمت يسر يؤمن بالله واليوم الآخر فلي فليكل خيرا أو ليصمت أو ليصمت ẹgbọ́ ìfìtílẹ̀ من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت يجاجك من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت ما جاك عليه مجي من كان يؤمن بالله وليوم لآخر فليكن خيرا أو ليصمت من كان يؤمن بالله وليوم لآخر فليقل خيرا أو ليصمت من كان يؤمن بالله وليوم لآخر فليقل خيرا أو ليصمت من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت يا صوتي ọ̀rọ̀ sókè tún bẹ̀rẹ̀. wà again. من كان يؤمن بالله واليوم الآخر وليقل خيرا أو ليصمت من قال يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت من قال يؤمن بالله واليوم الآخر واليوم الآخر فليقل خيرا فليقل فليقل خيرا فليقل خيرا خيرا لا تنسوا يؤمن بالله واليوم الآخر فليقل خيرا kìí ṣe áàfíìrọ̀ kìí ṣe wàlìyàwó lè áàfíìrọ̀ wàlìyàwó lè hmm, áàfíìrì áàfíìrì hmm. man billahi wàlìyàwó lè áàfíìrì áàfíìrì ó yá dùn ká. man فليقل خيرا أو ليصمت again من كان يؤمن و و نعم دونها علم bóyá sọ́sọ́sọ́ tiẹ̀ ká tiẹ̀ mo ní kó sọ̀rọ̀ sókè tó bá tó bá ṣì sọ̀sù bá kọ́ rẹ̀ tí tiẹ̀ lórí àtúnṣọ. فليقل خيرا again فليقل خيرا yeah. kì í ṣe yòkùnmínúhùnà yòkùnmínú fàlẹ̀yàkùn àìdàn kì í ṣe yòkùnmínúhùnà yòkùnmínú yòkùnmínú àìdàn. أيضا من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت òjíṣẹ́ محمد صلى الله عليه وسلم sọ من man ẹni kí ni mo pè hmm. olóúnjẹ mẹ́rin ẹnikẹ́ni gbẹ́ndì dáàrí fẹ́ lo ẹnikẹ́ni ńgbà míì ni pé ẹnikẹ́ni nítumọ̀ kejì ìtumọ̀ kejì ni pé ẹni tí ò da èèyàn kéèyàn àlètú náà sí mẹ́rin èèyàn kéèyàn tàbí ẹnikẹ́ni ìtumọ̀ méjì ni àwọn ọ̀rọ̀ wọ̀nyẹn ní ṣùgbọ́n ẹni yòówù ìyẹn ò nítumọ̀ òdì kejì hmm? so mẹ́rin ẹni yòówù káánà yukminu billahi tó bá nígbàgbọ́ nínú Allah o nínú ọlọ́run adẹ́dà o wal yawmil akhir àti kíni táwọn onímọ̀ tí wọ́n wal yawmil akhir àti ọjọ́ kẹyìn ọjọ́ wo ló ń pè lọ́jọ́ kẹyìn ọjọ́ gbèǹdé ọjọ́ gbèǹdé wà o ọjọ́ gbèǹdé wà bó tilẹ̀ pé àwọn afáàlá kì í dájẹ́ kó yé wa pàápàá ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe muhammad bin uh, sọ́ọ̀lì al-Usaymin rahimahullah rahmatan wasi nínú tíra àwọn sharh al-aqidati al-wasitiyya wípé yaumul akhir ọjọ́ kẹyìn tó ń kà téèyàn bá ti ń kú báyìí lọ́jọ́ kẹyìn náà ń bẹ̀rẹ̀ wọ́n dẹ̀ kó àwọn ẹ̀rí wa lulẹ̀ pé hadithi tó sọ pé mamata qad qamat qiyamatu ẹni tó bá ti kú ìgbéǹdè tiẹ̀ ti dé nìyẹn àdìsí yẹn dọ̀ọ́ìfù ni ṣùgbọ́n ní síbẹ̀ wọ́n á ń ṣàlàyé ìpè àwọn ìṣẹ̀lẹ̀ ẹjọ́ bí wọ́n bá sọ pọ́jọ́ gbìyànjú ìṣẹ̀lẹ̀ yẹn ti bẹ̀rẹ̀ látìgbà tí yẹn bá ti kú láti fẹ́ kú báyìí táwọn ọ̀lẹ́ka dé àwọn ìṣẹ̀lẹ̀ torí pé tó bá dénú sàárè náà àpẹẹrẹ ẹjọ́ gbìyànjú ó tó hàn wọ́n fìdí tí ó dé sí hàn bóyá nù náà ni bóyá náà àlùjànnú òun ni kẹfìrí ó fi kígbe nù sàárè pé ọlọ́run má jẹ́ kígbe ìgbèrú dé o. Hmm? torí pé òpè ìyá tó ń jẹ ń se ọgbẹ́ ìdí ṣe ó ju ètò ìjẹnu tó ń jẹnu sàárè lọ tó ń rí tí ó dé sí alimohim ètò ṣe pàtàkì ni pé ìjọgbìn ìdí alkiyama ọlọ́run kó làwọn bẹ̀ níjọ́ náà kó làwọn bẹ̀ aburú ọjọ́ náà ọlọ́run kó jẹ́ káwà náà àwọn táyà àwọn balẹ̀ alábìíní máa ń ẹni yóò tó bá wàlẹ̀yà omi ààfin àtọ́jọ́ kan ìbí sí ń sọ lẹ́nu o fàlẹ̀yà kò lọ kọ́ ìrà kó yá máa sọ̀rọ̀ dáadáa fàlẹ̀kílẹ́pẹ́ fàlẹ̀yà kò kọ́ ìrà kọ́ọ́lá yàkúlù fàlẹ̀yà kò máa sọ kọ́ ìrà ọ̀rọ̀ rí a tàbí lè smut kò dákẹ́. inú àdìsí ìdánilẹ́yìn sọ fún wa ni pé option méjì lánìí. ìyẹn ni pé àǹfààní la ní nípa ohun tó fẹ́ jáde lẹ́nu wa àǹfààní àkọ́kọ́ ni pé kí nǹkan yẹn jẹ́ ọ̀rọ̀ dáadáa ọ̀rọ̀ rí àwọn òwe ni wọ́n ń pè lọ́rọ̀ rí ta ló mọ̀ ọ̀rọ̀ rí àkọ́kọ́ tó ga jù mọ́ ọ̀rọ̀ rí tó lè jáde lẹ́nu èèyàn òun náà ni torí pé ọ̀rọ̀ ọlọ́run ọba ló ga jù ọ̀rọ̀ tó dáa jù tó lè jáde lẹ́nu wa òun ni alukur'an alikẹ́lìmù tọ́ yìí reason ìdí ni pé ọ̀rọ̀ ọlọ́run ni ìdí ẹlẹ́ẹ̀kejì ni pé téèyàn bá ń ka kur'an tó bá jáde lórí ahọ́n èèyàn ìmọ̀ọ́nà wàhátì sáàbà pẹ̀lú ìgbàgbọ́ pé ọlọ́run ló ní ká máa kà wàhátì sáàbà àti nírètí pé màá gbà ládàá lórí ẹ̀ adébísọ̀rọ̀ láàlẹ́ ọ̀sán sọ yí pé òtúlóhù ẹ mọ́ ké hárà fi kọ́ ọ̀kan tó bá wà nínú ayàtẹ́ǹkì yẹn mọ̀ gbalada mẹ́wàá mẹ́wàá ìnìlá akùnlákùn alifùlámìm wàláàkín alifùn láàmùmímù ó ní òun ò sọ fún pé alifùlámìm ní ládá mẹ́wàá o ṣùgbọ́n alif tẹ́ pé mẹ́yìn ládá mẹ́wàá láàmù tẹ́ pé mẹ́wàá mímù tẹ́ pé mẹ́wàá tó tẹ́yìn bá sọ pé kólù huwa Allahu ahad kúl aláàfi méjì ò ti gba twenty dáadáa ní ogún ni huwa how ati wa ó di mélòó ó di méjì again 40 ló ti gbà nínú kúl huwa ọ̀rọ̀ tó dáa jù ni ọlọ́run ọba sì nífẹ̀ẹ́ sí kí èèyàn ka Qur'an ayàpọ̀ rẹpẹtẹ nínú ẹ̀ hmm? alẹ́dínà yasulu na hó àkọsíláwàtà ọlọ́run wọ́n tún kà á ná alẹ́ ìlú Hmm? wọ́n ń kà ní ìrọ̀lẹ́ wọ́n ń kà ní òru wọ́n ń kà lọ́sùn wọ́n ń kà láàárọ̀ wọ́n ń kà ní ìrọ̀lẹ́ ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ tó dáa tó lè tún máa jáde lẹ́nu wa ni àwọn gbólóhùn askar àwọn gbólóhùn ìrántí ọlọ́run lẹ́bi subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar la ilaha wa ni'mal wakil àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òjíṣẹ́ lá Muhammad sallallahu alaihi wasallam kalimatani habibatani ila rahman sakilatani fil mizan ah, qad kalimatani kí ló ṣe náà anábì sallallahu alaihi wasallam ní kalimatani àǹgúlùmù méjì kan bẹ́ẹ̀ kọfífà táà ní alàlìsàn ó fúyẹ́ lórí ahọ́n láti sọ sàkílà tání ìfìlẹ̀ mizan bó ṣe fúyẹ́ tó lórí ahọ́n láti sọ wọn ó tẹ̀sùn wọn ó wúwo lórí òṣùwọ̀n ó tẹ̀sùn wọn níjọ́ gbèǹde habiba tání ila rahman gbólóhùn méjèèjì yìí arahman ọba oníkẹ́ alá onífẹ̀ẹ́sì kí ni gbólóhùn náà subhanallahi wa bihamdihi subhanallahi alazim gbàngbólóhùn márùn mí náà tó wà tánà bí ní láyàdò rúkàbí ayé hinna tàdáìta gbàngbólóhùn márùn ìkòsí ìkòsí ní kòsí ìkòsí ní rámbẹ ibi tó ti lé ó bẹ̀rẹ̀ subhanallah walhamdulillah wàláìláìlá wàlá akbar wàlá haúlẹ̀ wàlá subhanallah walhamdulillah wàlá mẹ́rin sáfùlá náà hadith yẹn ọlọ́run forí jẹ́ yẹn hmm? سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر لا يدرك بأيهن ابتديت كونين كوسين راك كان بيوت ليو بره سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر الله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله لا إله إلا الله سبحان الله ولا أكبر والحمد لله بتوريد بره أقولون wá pọ̀ lọ bámbámbámbámbámbámbám sẹ́yìn náà mọ́ nínú ọ̀nà ẹni àsọ̀lá àtúfánà bí ṣiṣẹ́ ọlọ́ọ̀ni iná lọ́ha wa malaikatahu yusalluna ala an-nabi ya ayyuhalladhina amanu sallu alayhi wa sallimu taslima inna Allah dájú àlá eh, wa malaikatahu yusalluna ala an-nabi Abul Aliya ìtumọ̀ tó fún ní àwọn tàbí táwọn afáàdẹ́ mú wápò náà ló jẹ́ áwúlá tó dáa jù a lè sí pé ọlọ́run ọba oyin ànábì ó ń dákọ rẹ̀ tó mọ ẹyin ẹ̀ nìyẹn ni ọlọ́run dákọ rẹ̀ ó ń sọ̀rọ̀ ẹ̀ láàrin àwọn mọ̀láìkà ní òkè wa tọrọ ànábì tí wọ́n sọ pé ọlọ́run gan ṣe àṣà láti fún tó tọ́ ni ìtumọ̀ ẹ̀ ṣé aláwọ̀ sọ́lì ọlọ́run tún sọ pé ìrẹ́ ọlọ́run abúlé <laughs> àwọn àlìyà tábìrì òun kí ó lọ́dọ̀ Ali ibn Abi Talib Abdullahi ibn Abbas àtàwọn àwọn ìtumọ̀ ni pé sànẹ́ mẹ́lẹ̀ ilẹ̀ àlẹ́ yẹn ni pé ọlọ́run ọba adékòrò ń dákọ̀ rẹ̀ ó ń yìn láàrin àwọn mọ̀lẹ́kà jíṣẹ́ mi ni ẹrú sì mi ni lára àwọn mọ̀lẹ́kà hmm? àwọn mọ̀lẹ́kà ló wá ń tọrọ ìkẹyìn pé ọlọ́run bá ní ìsìnkẹ́ fún Allahumma salli ala Nabi inna Allaha malaikahu yusalluna ala nabi ya ayyuhalladhina amanu ọlọ́run ẹ̀yin nígbàgbọ́dọ̀ sallu alayhi ẹ̀ṣà salatu fanabi wa sallimu yẹn ni asọ́lá Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad mm. nínú gbólóhùn tí ó dá tókìlì máa jáde lẹ́nu èèyàn ó ní gbólóhùn àdúà kéèyàn máa ṣàdúà kéèyàn máa ṣe kíni kéèyàn máa ṣàdúà ọlọ́run ọba àlékè ọlá gangan pa wá láṣẹ wípé ká máa ṣe dùn ẹ máa pè mí màmá dáyín ló sọ́nà àwọn kẹlímọ̀ tó yí bá àwọn ọ̀rọ̀ tó dáa nìyẹn fàlẹ́yàkùlọ̀ khayran alẹ́kùn ìmọ̀ ìṣàgbà nínú ẹ̀ náà ni àwọn gbólóhùn mọ́wọ́ìzọ̀ fún hmm, àwọn gbólóhùn wáàsí ìṣítí ká máa pèèyàn sídi dáadáa ká máa ṣe kíni ká máa pèèyàn sídi dáadáa waman ahsanu qawlan mimma da'a ila Allahi wa waman ahsanu qawlan mimma da'a ila Allah tàlẹ́ni náà tó dáa jù tó dáa tó man ahsanu qawlan lọ́rọ̀ sísọ tàlẹ́ni tó dáa tó ẹni tó ń pèpè sí da'a ila Allah tó ń pèpè sọ́dọ̀ ọlọ́run wa amila salih àti tó wá ń ṣe dáadáa wa qala tó sọ pé innani dájúdájú èmi ò mí nà lè mùsùlùmí ọ̀kan mùsùlùmí mo rò gbódìyẹ náà gbólóhùn tó dáa tá a sọ náà sábà gbólóhùn istigifar ká máa tọrọ so àwọn gbólóhùn wọ̀nyí pọ̀ báyìí téèyàn bá ti wá mọ̀ pé àwọn ọ̀rọ̀ tá a sọ yìí àwọn ọ̀rọ̀ dáadáa yìí téèyàn bá ti wá mọ̀ nínú ẹ̀ náà ni àwọn ọ̀rọ̀ tó dáa tá a mọ̀ nínú èdè bóyá àrínú kúrò àrínú sọ̀rọ̀ tọ̀rọ̀ tó dáa téèyàn bá ti wá mọ̀ àmẹ́bí ní fàlẹ́yàkó lọ́kọ̀ ìrọ̀ option àkọ́kọ́ nù àǹfààní àkọ́kọ́ nù kí láwọn láǹfààní ẹlẹ́ẹ̀kejì tá ní nípa ẹnu onika ká dákẹ́ a ó lè yá smooth àbí kí èèyàn dákẹ́ nígbà tí wọ́n bá ti wọ́n bí nítorí fẹ́ jáde lẹ́nu mi yóò dá èèyàn dákẹ́ àwọn ọ̀rọ̀ wo ni òdá tó mọ́ ń jáde lẹ́nu o ọ̀rọ̀ àkọ́kọ́ lọ́rọ̀ àṣẹ ìtọ́n ọ̀rọ̀ àkọ́kọ́ ni ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ṣẹ ìtọ́n kí wà lọ́rọ̀ àwọn ṣẹ ìtọ́n òun ni àwọn nǹkan bí ọ̀fọ̀ ògèdè tí wọ́n ti ń pe orúkọ nǹkan mí yàtọ̀ bí kí wọ́n Hmm? kí wọ́n dárúkọ àjànú yẹn bí àwọn ìwìn àwọn kìnnìkan ẹ̀yìn ayé ẹ̀jú ojú wa ṣe o ojúbà yín o ẹ̀yìn kìnnìkan ọ̀rọ̀ búnù èèyàn kéèyàn dákẹ́ ní ọ̀rọ̀ burúkú ni ẹ nínú àwọn ọ̀rọ̀ burúkú téèyàn lè fẹnu sọ òun náà ni èpè ṣíṣẹ́ èpè anábìwá Muhammad sallallahu alaihi wasallam téèyàn bá pé èpè yẹn máa wọ ogun máa gun sánmà lọ wọn ò ní jẹ́ kó wọlé wọn tilẹ̀kùn á wọnú ilẹ̀ lọ ilẹ̀ máa lé síta á wá lọ bá ẹni tá a ṣe pè yẹn fún tó bá dọ́dọ̀ yẹn á wò bóyá ẹni èpè mi kẹ́niyàn bá kí n ṣe ẹni èpè yóò wá padà ẹni tó sọ wa sallam tó torí náà yẹn gbọ́dọ̀ máa ṣe pé ní burúkú tẹ wá téèyàn bá fẹ́ téèyàn máa wò pé kọ́ tó bá lọ ṣe kò ń jẹ́ àsìkò tí màláìka ń kọjá tó bá báyàn ṣáámi sí i ó parí nìyẹn hmm? ẹ máa ṣọ́ra nídìí èpè ṣíṣẹ́ pàápàá fáwọn ọmọ tẹ̀ bí torí pé ní àsìkò tẹ́ ń ṣépè yẹn ànábì sallallahu alaihi wasallam ní ó lè ṣe kò ń gẹ́ ó ní kẹ́ ẹ ṣọ́ra kó mọ̀ lọ ṣe kò ń gẹ́ ìgbà tí màláìka ń kọjá màláìka yẹn kàn bá yẹn ṣáámi sí i àdúrà nǹkan bí èèyàn bá dẹ̀ sọ sí mọ̀lẹ́kà bá ṣe àmì sí kí ló dẹ̀ ṣe dà yẹn ó dà mú ṣe kí ẹ mọ̀ bá wọn dẹ̀ tí ó kábàámọ̀ inú àwọn ọ̀rọ̀ burúkú tíyàn lè máa sọ lọ́rọ̀ ẹ̀yìn kí ni wọ́n ń pè lọ́rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀yìn lọ́rọ̀ tó bá sọ tó jẹ́ pé ẹni tó ń sọ ń pa ìyẹn tó bá gbọ́ inú ẹ̀ ò ní dùn sí torí ẹlòmíì ò ẹ kódà bó wà bí màá sọ lójú ẹ̀ awí lójú ọlọ́rọ̀ lèmi àwọn awí lójú ọlọ́rọ̀ yẹn ni wáyé ló lè kó lè hó mazati ló mazati ọlọ́run ní ègbé ní fáwọn abúni lójú ẹni àti àwọn abúni lẹ́yìn ẹni nínú rẹ̀ ní irọ́ pípa albuhutan kéèyàn dáadáa pààrọ̀ mọ́ èèyàn báyìí nínú ẹ̀ òun ni kéèyàn máa sọ àgbéré ọ̀rọ̀ ìjọ pè ní àgbéré ni àsọlù ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ó kò sí ẹni tó lè mú mi mo sọ nìyẹn àwọn kan bá gbogbo àwọn ọ̀rọ̀ burúkú nìyẹn tí ó yẹ kó máa jáde lẹ́nu yẹn Eh? ọlọ́run mú wá nu Quran àpèjúwe ọ̀rọ̀ dáadáa àtọ̀rọ̀ bú ọlọ́run ni àpèjúwe ọ̀rọ̀ dáadáa dàbí igi tá a gbìn tó ta gbòǹgbò tó hù hmm, tó wá ga lọ sánmọ̀ sí kí lórúkọ ẹ̀ ń jẹ́ àwọn ẹ̀ka ẹ̀ ó jẹ́ inú sánmọ̀ ló wọ̀ lọ ó fi hàn pé ilé ìyí ọ̀dọ̀ ọlọ́run ọba ni kí ni ìyá sọ áádùn kẹ́lẹ́ mọ̀tọ́ yìí ọ̀dọ̀ ọlọ́run ọba ni ọ̀rọ̀ dáadáa máa lọ́ọ̀. wàlá amẹ́lì sọ́ọ́lì yàrùfáàwù bẹ́ẹ̀ náà ni àwọn iṣẹ́ dáadáa ń gbé lókè lànàbì fi máa ń gbàwẹ̀ ní monday and thursday wọ́n béèrè lọ́wọ́ ànábì ó ní ọjọ́ náà wọ́n máa ń lọ èmi fẹ́ kí n wà lẹ́yìn tó ń gbàwẹ̀ ńjọ́ náà hmm? ṣùgbọ́n igi igi igi igi ẹlẹ́gùn igi eréso lọ́sọ́mọ̀ hmm? sọ̀rọ̀ burúkú tó sí nínú àwọn ọ̀rọ̀ tí ò orin kíkọ oríṣiríṣi orin orin orin orin orin orin orin orin ní táwọn eréà kìnìkan kìnìkan mi Pasuma ni èmi ni Ọlámídé ni gbogbo àwọn orin táwọn èèyàn ń kọ lónìí kí lórúkọ wọn jẹ́ two face ni Wizkid ni kí lórúkọ tiwa Savage. Eh, yẹni kìíní kan àlàdé gbogbo wọn jágàjágà wọn yẹn ẹ na ìbá ń kà nínú mẹ́tì ó gborúkọ rẹ́kọ̀dù wọn jáde ní ní gbogbo àwọn nǹkan wọn yẹn pátá kò mọ̀ àmọ́ àwọn orin kan lè wà tó wà orin gbígbà poem yẹn ni ewì lùsà táwọn ọ̀ṣmáyín ẹ̀dùn dáńtì ò àwọn orin ta kọ́ kékeré àwọn ewì ọmọdé gbèrèjò ń rọ ṣeré nínú ilé mọ́wọ́nú òjò kí aṣọ rẹ mọ́ba tutù kí òtútù mọ́ba máwọn yẹ kò sí nǹkan kan tó burú pẹ̀pẹ́ ojú rẹ tí o bá jí kí o sì mú orí pẹ̀lú lóṣù jẹ́ ọmọ rere fún àwọn òbí rẹ̀ bí ilẹ̀ wà láti gbà bí àwo wà láti fọjọ́ mọ́ṣẹ́ àwọn nǹkan wọ̀nyẹn ìyẹn ò burú láwọn orin gan àwọn nǹkan rẹ̀ sótórí náà gbogbo àlà tẹ́yìn bá ti mọ̀ tó dùn fẹ́ sọ ìyẹn tí ò dáa ni kò dákẹ́ sàáhírọ́ níkẹyìn bí ànábì sọ ànábì ní mankana yu'minu ẹjá jọka mankana yu'minu billahi wal yawmil akhir faliyakul khayran aw liyasmut ma akípàṣẹ ni o hmm? kájọ̀rọ̀ rí àṣẹ ni látọ̀dọ̀ ànábì so bí ẹ̀ máa ti ń sọ̀rọ̀ dáadáa ẹni ọ̀rọ̀ tó dáa kí ẹ̀ máa nígbàgbọ́ pọ̀ mú àṣẹ ànábì iṣẹ́ kéèyàn dẹ̀ mọ̀ ọ́ pé òun gbà ládàá ó gbà gbogbo ọ̀rọ̀ rí téèyàn bá sọ yóò gbà ládàá lẹ́yìn bá fẹ́ sọ̀rọ̀ tí yóò dá téèyàn bá ti dákẹ́ <clears throat> kéèyàn nígbàgbọ́ pé òun mú àṣẹ ànábì iṣẹ́ tó ṣe ọ̀rọ̀ tí yóò dá léèwọ̀ pé ká mọ̀ dákẹ́ téèyàn bá ti nírú ìgbàgbọ́ yóò gbà ládàá lórí ẹ̀ yóò gbà ládàá ń bẹ̀ ọlọ́run fún alágbọ̀ọ́yọ̀ ọ̀rọ̀ rẹ̀ اللهم إنا نسألك الهدى والتقى wala والغنى اللهم اهدنا وسددنا شبيري ọ bẹ́ẹ̀rẹ̀ tó fẹ́ bẹ́ẹ̀rẹ̀ lákọ̀ọ́kọ́ náà lórí kò sí tí ò bá sí yàn. ní kí ni ìdájọ́ kí ni ìdájọ́ lórí ọmọ tó wọ pámpáàsì tá a gbé mọ́ra láti fi kírun wallahu ta'ala alam ìdájọ́ rẹ̀ ni pé tá a bá mọ̀ kó tọ̀ sí tá a bá ń ṣe èméjì pé ṣó tọ́ àbí kò tọ̀ sí èèyàn lè gbé mọ́ra láti fi kírun mò ń bọ̀ mò bọ̀ ìdájọ́ ìdáhùn mò ń dáhùn lọ́wọ́ èèyàn wọ pámpáàsì fọmọ èèyàn wá fi kírun ẹnìkan ní ọ ṣé o mọ̀ bó yóò ti tọ̀ sí àìmọ̀mọ̀ náà ìtumọ̀ rẹ̀ ni pé kò tọ̀ sí torí pé nígbà tí wọ́n fi sí ó mọ́ in tó lè mú wa <clears throat> láti mọ́ gbìmọ̀ra kírun ni tá a bá ti mọ̀ tó sì dá wa lójú pé ó ti ṣe kí ni ó ti tọ̀ sí ṣùgbọ́n tó bá yẹ pé ó wà ńlẹ̀ àgbìmọ̀ra ọmọ yẹn á mọ̀ kírun wa lọ kẹ́ńkálà <clears throat> ń kírun ó wá gun orí wa pẹ̀lú pé ó ti tọ̀ sí pàǹtì ẹ̀yìn ẹ̀rùn wa yẹn ò ní bàjẹ́ torí pé kì í ṣe pé wà lára wa throughout gbogbo nípa kànṣe ni pé àrọ̀rọ̀ àmọ́ gbé kúrò lára wọn á lọ kì í pé wa ti bàjẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tó ṣe kí ni tó dì mọ́ wa ẹ̀rí wa lórí eléyìí kò ní hadith bí wa muhammad sallallahu alayhi wa ṣáájú àwọn sọ̀hábà kírun ó sì wọ bàtà anabi wa bọ́ bàtà lórí irun bàtà bọ́ bàtà lórí irun àwọn sàbí náà bọ́ bàtà wọn bàtà tán ló wá ní kí wọn àtìgbà táwọn rí ọ tó bọ́ bàtà làwọn náà bọ́ ti wọn ànábì wa ni mọ̀lẹ́kà Jibril wá bá ń pé ẹ̀gbin wà lábẹ́ bàtà tó ń wọ̀ yìí ló fi bọ́ bàtà yẹn sílẹ̀ kí la fẹ́ lò ní yẹn ni pé ó fi hàn pé tí ẹ̀gbin bá wà lára wa láì mọ̀ àníọ̀rùn yẹn lọ̀rọ̀ tá mú wá nígbà ti pampasi yorùbá náà bí yóò mọ̀ pé ẹ̀gbin wà lábẹ́ bàtà yẹn tó bá yẹ pé kò nírun ni yóò dárùn yẹn dúró yóò wá tún rùn yẹn bẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kejì tá a bá wá mọ̀ nǹkan kí láṣe á mú kú tó bá jẹun tó ṣe é mú kú òun ni bàtà tánà bíi bọ́ọ̀lù àtẹ́bí ò sì tún ìrun pé la èyí tó ń ti kí ṣáájú kó ń túbọ̀ bàtà kò tún kí kankan bẹ́ẹ̀ òní ìyẹn ni ọmọ tá a sọ pé súnmọ́ wa tó wọ pampers àti mọ̀ nìyẹn gẹ́gẹ́ bá mọ̀lẹ́ka jìbìrì ṣe sọ fún ànábì á wà gbé ọmọ yẹn sílẹ̀ wá dé so irú ọmọ yẹn ìrun wa ò ní bàjẹ́ mbẹ́ so ọlọ́run kò fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ àwọn ẹlòmíràn ẹ̀dí tí wọ́n fi kí bàtà kírun náà ti kọ́ wa lẹ́kọ̀ọ́ tá a bá fẹ́ fi bàtà kírun ó ní tá a bá wò ká wò tẹ́gbìn bá wà ń bẹ̀ ká fi gbolẹ̀ ó máa mọ̀ kílẹ̀ gbìn èyí sì gbẹ ewúrẹ́ o ìgbẹ́ àgùntàn àti ìgbẹ́ ewúrẹ́ yìí ṣẹ̀gbìn o ìgbẹ́ màálù gbogbo àwọn ẹran tá à ń jẹ yẹn ìgbẹ́ wọn àti ìtọ̀ wọn kì í ṣẹ̀gbìn rárá ìdí nìyẹn tó yẹ pé a lè lo ìtọ̀ ràkúnmí ìtọ̀ màálù ìtọ̀ àgùntàn àwọn ẹran àgbò wọn yẹn ká fi ṣe ìwòsàn èyí tó jẹ́ ẹ̀gbin ni ìgbẹ́ ọmọ ènìyàn ìgbẹ́ èèyàn tàbí ìtọ̀ ọmọ ènìyàn tàbí kẹ́mi tàbí ìgbẹ́ àwọn ẹranko tá ó jẹ́ ìwọ̀bí ẹlẹ́dẹ̀ wọ̀nyí wallahu alam mo ìdí ìdáhùn bí báwo tí mo ti sọ mo ti dáhùn ẹ̀ máa. bó ní téèyàn bá mọ̀ pé tọ̀ sí mọ̀ pé tọ̀ wà ń bẹ̀ léèyàn ò lè gbé mọ́ra dídáwọn ẹ bóyá ń gbà yẹn ẹ̀fọ́ sí bí nígbà tí mọ̀ kí ló ṣe ẹ ó mọ kúrò bá mọ̀ yẹn ó ní mo sọ ọmọ ti mọ̀ yẹn ò ní mọ́ra ṣùgbọ́n ká kírun tó wá dì mọ́ yàn ìrún ẹ ò bàjẹ́ ó wọ́lá rẹ̀ ṣùgbọ́n o ẹnìkan ní pampers tó ti dìgún lánàá ó mọ̀ bóyá tọ̀ ti wà ń bẹ̀ o mọ̀ títọ̀ bá wà ń bẹ̀ ọmọ ò máa sunkún nínú tá a fi máa ń mọ̀ pé tọ̀ wà ń di pampers ni a máa ké bákan a máa rúnra bákan tí ò bá ti ṣe bẹ́ẹ̀ gbà fi ànímọ̀ ojú wa ọ̀rí inú ẹ̀ àti tó bá wúyàn pé yàn fẹ́ change ẹ̀ Allahu ta'ala alam náà Allahumma rabbana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 وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته